ọlọ́lẹ̀ tó yẹ pé wọ́n mọ̀ post nǹkan èèyàn mọ̀ láìkẹ̀ bí ẹ̀ bá ti láìkẹ̀ wọ́n mọ̀ fún yẹn lówó wọ́n ní ṣerú owó báyìí sí halal ni àbí haram. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n náà lè dá wa ti ṣẹ̀ṣẹ̀ dá àwọn ọkùnrin náà ni kí wọ́n máa ń ho irun gbọ̀n wọ́n sì máa ń ho irun mú ṣùgbọ́n àwọn obìnrin ọlọ́run dá wọn yàtọ̀ sáwọn ọkùnrin lágbọ́n bí wọn kì í ní irun gbọ̀n wọn kì í ní tìmú ọlọ́run bá wa ní kóbìnrin kan wà pẹ̀lú irun àti irun mú báwo ni ó ti ṣe máa ṣe àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ọ̀pọ̀ sí méje wọ́n bẹ nínú àwọn tó ń sọ pé kán ju ẹ̀ ó ṣe wọ́ ọlọ́run pé kó wọn wá nìyẹn yọ́n máa jẹ́ sampo fún wa láti mọ̀ pé tó bá wọ́ ọlọ́run kò bá pé káwọn obìnrin náà máa hun gbọ̀n wọ́n máa hun mú gẹ́gẹ́ bí eléyìí àwọn kejì àwọn sọ pé yóò fadà nù nítorí pé irùngbọ̀n àti irun mú kò bóbìnrin mu kí náà wá fẹ́ fi irùngbọ̀n lẹ́sìn òfin lọ́fẹ́ fi hàn mọ́lẹ̀ sí. so ṣùgbọ́n ewu kan wá wà nínú kíkọ́ máa fà nítorí pé gbogbo irun tó bá hù lára èèyàn téèyàn bá fi ń fà á mọ̀ pé yóò tún máa hù ni. a jẹ́ pé tó bá ti lè fà fún yín méje kí abẹ́fẹ́lẹ́ òun kó wà nítòsí ní gbogbo ìgbà gbogbo ìgbà tí mo gbà yín bá ti yọ yọ̀fà tó bá jẹ́ pé tìmú náà lọ yọ yọ̀fà fífa rẹ̀ ọmọ pé wọ́n máa ràn lọ láti kó máa tètè o inú wa ní jáfara sùn lábẹ́ tẹ́lẹ̀ rẹ̀ tó bá sì fi sílẹ̀ náà sísun tó burú mẹ́. ní ìgbà wa sálẹ̀ sáńbẹ́ òun náà ní kókó fi sílẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe ní kó yọ fún un. irun tó bá yọ fọkùnrin ìsìláàmù nìkan máa dínkù báwo wá ni tó bá yọ fóbìnrin gbà sí ní kọ́mọ́ fọwọ́ kan iná máa dín kù gẹ́gẹ́ bó tọkùnrin náà ti máa dín tiẹ̀ kù mọ́tò bá fa kò sẹ́lọ̀ o. wọ́n ní àwọn pages lórí social media wọ́n máa ń sọ ọ́ bẹ́ẹ̀ pé ẹ láìkẹ́ kẹ́ ti ṣíàrẹ̀. àwọn afurasítà máa ń ti ń láìkẹ́ táwọn ṣíàrẹ̀ náà ni wọ́n mọ̀ fún àwọn lówó eléyìí tó bá dájú pé like and share yóò máa bí kó wọ́n máa wọnú àkáǹtì yẹn tó sì jẹ́ pé ìwọ náà láǹfààní láti lọ sínú page tó like tó share yẹn àfi lẹ́yìn ìgbà tí wọ́n náà ní data data kan yìí sí ìsọ̀fẹ́ rírà ni wọ́n máa rà kódà bí iléeṣẹ́ gbàsímílétí bá fún yàn ní data ọ̀fẹ́ wọ́n yìí sí iléeṣẹ́ fíṣẹ́bílì là ìwọ ti kọ́kọ́ ra nǹkan kan náà làwọn náà ṣe ń fún ọ ní ọ̀fẹ́ dátà ìgbà tó ti jẹ́ pé dátà tó rà ló bí kó láǹfààní àti like and share tó ń fi ń gbowó lábẹ́ òfin ọlọ́run kò tọ́ torí pé tẹ́tẹ́ lélẹ́yìn jẹ́ lábẹ́ òfin ọlọ́run. jazakumullahu khair níbi tí a máa pèsè ọ̀nà ní zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six. 016541. Hello. Hello, Sọ́ńtà. Wàhálà Sàbùlà, kí ló kọ́ ìmọ̀ rẹ̀ tí ń pè ó? Ó kọ̀ mi ní Ọláwọlé Sàbùlà, ń pẹ́lá ti ìlú Kílẹ̀dà, ìlú Kàdínà. Ok, kí ni ìbéèrè yín? Ìgbẹ́ni nípa àlàyé Usman ó lọ sàlàyé pé yẹ ìdájẹ lẹ́sìn ọ̀pọ̀ àlàkùsùn ní rọ́ṣpọ̀tì yá yìí. àyè nígbà yìí àyàkà tó tó tẹ̀lé ọmọ sọ̀rọ̀ máa pé kí a tètè sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ̀sẹ̀ kó ní pé ìyá ẹ̀ máa bọ̀ àwọn àrùn láti ṣòro ìdí mi pé ìyá yìí ṣé ti ayé ni àbí ti àlìkíyàmà àdẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ̀sẹ̀ báwo ni ìyẹn yìí ṣe ṣe àgbẹ̀rí àwọn àyà yìí pẹ̀lú àyà ọlọ́pàá tó lọ́dún bábà sọ pé yà láìpẹ́ tó lọ́wọ́ mẹ́sàn ilẹ̀ oṣù àhà làhà mà kẹsẹ̀bẹ̀ wà ilé ìhà mà kẹsẹ̀bẹ̀ ṣé ìtọ́jú máa rí pé ìtọ́kíyàn fi ọwọ́ alhamdulillah n ta gbọ́ nínú ìbéèrè rẹ̀ ọlọ́run pọ̀ mọ́ àwọn àyà wa níbi tọ́nà ẹlẹ́dàá wa ti pàkíyèsí ká máa tọrọ àforíjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ wa àti pé ká má ṣe jákàn níbi àti rí àforíjìn ìdáríjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ wa so bẹ́ẹ̀ náà lórí Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ó máa ń tẹ ọwọ́ rẹ̀ ní òwúrọ̀ àbí ní ọ̀sán nítorí káwọn ẹni tí wọ́n forùsẹ lọ nǹkan lè bá túbá ó sì máa ń tẹ ọwọ́ rẹ̀ ní òru nítorí káwọn tí wọ́n fọsànsẹ lọ nǹkan lè bá túbá ọlọ́run ọbẹ̀ lẹ́dàá ọ̀mí yé ṣe báyìí títí tó wọn fi yọ pàbí títí máa wọ̀ eléyìí túmọ̀ sí pé wọ́n ló ṣera rẹ̀ o nígbà tó tọrọ àforíjì tó ronú pé wàdà lọ sọ́dọ̀ ọlọ́run lórí àwọn àṣìṣe àtàìdá àti aburú tó ṣe ọlọ́run ọbẹ̀ lẹ́dàá ọ̀sìn ní yé gba tútú bá lópin ìgbà tásìkò ọ̀bá tí ì bọ́ ọmọ lọ́wọ́ nínú ìbéèrè rẹ náà onígbà wo làsìkò ọ̀bọ̀ mọ́yàn lọ́wọ́ àsìkò àwọn bọ́ mọ́yàn lọ́wọ́ láyé yóò tún bọ́ mọ́yàn lọ́wọ́ lálùkìyàmù bíbọ́ àsìkò mọ́ni lọ́wọ́ láyé ń bí òun náà ní tó wá náà àdéhùn ànábì sallallahu alaihi wasallam ní ìtòfẹsẹ̀ rìn lẹ́tí máa Muslim àti àwọn míì gbé jáde pé inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yughargir ọlọ́run ẹlẹ́dàá wọn máa gba tútú báyìí lópin ìgbà tẹ́ ẹ̀ bá tì máa pọ̀ kakú lọ́wọ́ fáwọn pé nígbà tó ń sẹ́lọ̀n ara rẹ̀ yá dáadáa kò sì gbádùn jọjọ kí ló dé tó ní túbá kó ronú pé wàdà lásìkò yìí nígbà tó bá ti pọ̀ ń pọ̀ kakú lọ́wọ́ tọ́rọ̀ gan ti pàkàṣọ tí ò jáde mọ́ nígbà náà lọ́wọ́ sọ pé mo fẹ́ túbá bákan náà ẹlẹ́ẹ̀kejì àsìkò tí ó máa ń bọ́ mọ́yàn lọ́wọ́ tíjọ́ gbẹ̀ndàlùkìyàmú ó ní í ṣe pẹ̀lú ijọ́ tóòrùn bá ti yọgba bíi títí máa wọ̀ kò sẹ́nìkan tí ó tọrọ àforíjì kan níjọ́ yẹn àbí tí ó pè mo ronú pìwàdà àbí mo ṣe ìmánì tí n ti ṣe tẹ́lẹ̀ tí ó ṣe láǹfààní torí ẹ̀ ẹnikẹ́ni tó fẹ́ túbá kó túbá kó tó di pé ń pọ̀ka kú lọ́wọ́ túbá kó tó di jọ́ gbẹ̀ndàlùkìyàmú àwọn wá sọ pé لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما كسبت bẹ́ẹ̀ni أجي يا بلو tó bá ṣe tó bá túbà àmọ́ tó bá ti túbà aláforíjìn lọ́lọ́run gbogbo ẹni tó bá ti túbà lórí àìdá àṣìṣe aburú tó bá ṣe wọ́n pa aburú àti àìdá yẹn rẹ́ kúrò nínú ìwé iṣẹ́ rẹ̀ bí ẹni tí kò sí ọlọ́run ọba ẹlẹ́dàá ò ní fi bí ọ́ léèrè mà torí pàdé sànàbì sallallahu alaihi wasallam sọ pé at-taibu mina dhanbi kaman ẹni tó bá ti túbá nínú ẹ̀ṣẹ̀ yóò dàbí ìgbà tí ọ̀sẹ̀ lọ ni torí rẹ̀ káwá sọ pé mádọ́lọ́ ti sọ pé ó jìyà ń tọ́ba sí ó jìyà rẹ̀ mọ̀nà tọ́ba ti tọrọ àforíjì àmọ́ ṣé wọ́n fẹ́ jìyà ni ó tọrọ àforíjì ṣáájú kó tó di pé ikú dé wá bọ̀. Wàlẹ́kùn sọ́kùlà kí ló kọ́ ìmọ̀ rẹ̀ fi ń ni ìbéèrè yín? Ìbéèrè mi aláwọ̀ kan ṣe wọ́n ní fún obìnrin bá kírun pé ká mọ̀ ló tọ́. Wọ́n fẹ́ ń bèèrè pé ọmọ wà nílé tó fẹ́ kírun tó bá wà sọ tó bá kalẹ̀. Ṣé ìwọ sọ ó nírò? Ìbéèrè mìíràn ti di pé àwọn ti àwọn àjọ àwọn tó máa ń ṣe fúgàmù lórí rẹ́díò bóyá bí fúgàmù bí dọ̀kú wa ń ṣe èyí tó máa ń ṣe lórí rẹ́díò tí wọ́n wá ní ìdílé yẹn tó ń ṣọ̀wọ́. Ní ẹgbẹ́ tí àwọn tó ń ṣọ̀wọ́ pé eh, ó ń ṣe nǹkan tí ò dáa. Bí ẹni tó ṣe fúgàmù bóyá táwọn náà wọ́n ti wá sí ilé ìṣọ̀bọ̀ tó jẹ́ òfin rí pé ìyẹn lè kọ́ ìṣòro pẹ̀lú pé ìwòṣẹ́ káwọn náà pé ìwọ ìjàmbá ni wọ́n ní. ó ti yé ó ti yé. alhamdulilayi ìbéèrè tẹ ṣe nípa pé wọ́n ní kẹ́ máa ṣe sọ́láàtì pẹ̀lú ìbọ̀sẹ̀ àkọ́kọ́ òfin ṣẹ̀rí ọ̀sọ́ pé tẹ bá fẹ́ ṣe sọ́láàtì lẹ́yìn obìnrin kẹ́ wọ ìbọ̀sẹ̀ ṣùgbọ́n tófin ṣẹ̀rí àsọ ni pé tí obìnrin bá fẹ́ ṣe sọ́láàtì ó gbọ́dọ̀ bo gbogbo ara rẹ̀ tó fi dé òkè ẹsẹ̀ rẹ̀ òkè ẹsẹ̀ yín yẹn gbọ́dọ̀ bò àmọ́ àtẹ́lẹsẹ̀ yín ṣẹ̀rí ọ̀sọ́ pé kẹ́ bò tọ́ba ajẹ́ pàṣọ gbàgẹ̀rẹ̀ tẹ́ wọ̀ ó ti balẹ̀ débi kó bo kẹsẹ̀ yín ó ti tó kò sẹ́ni tó ní dandan kẹ́ wọ̀ bọ̀sẹ̀ nítorí pé fẹ́ ṣe sọ́láàtì àmọ́ aṣọ yín gbọ́dọ̀ bo kẹsẹ̀ yín ètò túmọ̀ sí kẹ́ni tí wọ́n ń ṣe sọ́láàtì tó rú sọ bọ́ǹfò àbọ̀wọ̀ sọ bọ́ǹfò wọn kàn tanra rẹ̀ dànù ló ń gbára gbóná onítàwọn ò tí ì sin lọ aṣọ yín gbọ́dọ̀ balẹ̀ kó bo kẹsẹ̀ yín tí ó wá sí aṣọ tẹ́lẹ̀ wọ̀ tí ó bo òkè yín látòkè títí ń bọ̀ àjẹ́ pé ẹ lè wọ nǹkan kan sẹ́sẹ̀ yín tí ò ní jẹ́ kí òkè ẹsẹ̀ yín hàn síta tí nǹkan náà bá wá jẹ́ bọ̀sẹ̀ àjẹ́ pé kò burú. ìbéèrè yín kẹsì lẹ́lẹ̀kejì pé tó wá pé àwọn obìnrin wọ́n máa ń ṣe àwọn ètò tí wọ́n ti ń la àwọn obìnrin ẹgbẹ́ wọn wọ́n ti ń ta àwọn lọ́yẹ̀ nípa ẹ̀sìn Islam tó sì jẹ́ pé wọ́n ń bùkátà ẹni tí ó ṣe olùgbọ̀wọ́ fún wọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú owó títẹ́ bá ràn wọ́n lọ́wọ́ sí ẹ̀sẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ lọ lópin ìgbà tó wá pé tó wúlò wọn sọ kìí ṣe sọkúsọ kìí ṣe kó ń parọ́ mọ́ lọ́wọ́ ń nàbí torí pé nítorí wọn bá mọ̀ nípa rẹ̀ kó nípa ló ń fi ń ṣàlàyé ẹ̀sìn ó sì hàn pé o ò máa wíwì kúwe o máa sọ̀sọkúsọ wọn bùkátà ẹni tí ó ṣolùgbọ̀wọ́ fún tó bá ṣolùgbọ̀wọ́ fún wọn náà lọ ẹni tí ń wíwì ń ti ń ń tó o bá fi lè ràn án lọ́wọ́ tó fún wọn náà dáràn torí bí ó Wàlékún sọ́lá Abdullá Bàbá. Kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́? Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni ó pè ní ìlànà ọkọ̀ ní kí ní èèyàn bá wà tó ti fẹ́ ìyàwó àpọ̀ tí ó sì fi ẹ̀kọ́ rẹ̀. Ó fẹ́ ní tẹ́lá ní ẹgbẹ́ ó ti rí múra láti ṣe ọ̀pọ̀ àwọn bá ní ìyàwó ni wọ́n àti rẹ̀ ti láti ṣe. Pé kò tí ì sí gbogbo ojú níbẹ̀. Kí ni nǹkan orí rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀fẹ́ tẹ́fẹ́ san? Kí ni nǹkan orí tẹ́fẹ́ san? Ṣé sọ́dá ìpínlẹ̀ sọ? Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ní kí tí méjì ọ̀fẹ́ ìwé àpèkúrì kalẹ̀ méjì nìkan nínú ààrẹ níbi ọba àkọ́kọ́ ọ̀wà tí kò fi forí kalẹ̀ lẹ́ẹ̀kejì tó fi jìde tó bu wá sí ọba tó sálámà àtọ̀bá yẹn irú ẹni bẹ́ẹ̀ ní ọ̀run. alhamdulilayi ẹlẹ́yìn fẹ́yàwó ṣùgbọ́n kò tí ì san nǹkan orí rẹ̀ kí ni nǹkan orí rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà sọ̀dáàkì ni wọ́n ní kẹsàn sọ̀dáàkì àìtí ìsan kò pé kómìnira ọmọ jẹ́yàwó rẹ̀ lópin ìgbà tó bá pẹ́ so igi àmọ́ ẹ̀ so igi ẹ̀ wá ń rọ́ọ̀lù ra yín ẹ̀ ń dáràn nù ẹ gbọ́dọ̀ so igi síso igi yẹn pàtàkì púpọ̀ síso igi sì máa wáyé pẹ̀lú kí bàbá ọmọbìnrin kó sọ pé òun fọmọ fún ọ níyàwó kí ìwọ ọkùnrin tó fẹ́ fẹ́ yà kó sọ pé gba obìnrin náà níyàwó kẹlẹ́rìí méje ó sì jẹ́rìí tẹ́lẹ̀ ìbá ti wáyé igi ti so sọdáàkì yẹn dandan dandan ọgbọ́dọ̀ san ṣùgbọ́n ìgbọ́dọ̀ so igi lórí pé kò ní sí sọdáàkì nínú ìgbéyàwó eléyìí tá a bá ti lè so yìgì lórí pé kò ní sí sọdáàkì ńbẹ yìgì yẹn ò so torí ẹ ẹ wá sọ wípé ẹ fẹ́ san sọdáàkì ìyàwó yín tó bá jẹ́ sọdáàkì kọ́ má jẹ́ pa àlàfi sí lórí ahọ́n o so ẹ fẹ́ san àmọ́ àwọn ẹbí ìyàwó ni ò tí ì ṣetán wọn ò ṣe tí ì ṣetán owó fún ọmọ wọn lówó tí ń tọ́ka sí owó ọ̀fẹ́ pọ̀ ọ̀fẹ́ wọn aláwọn ò tí ì ṣetán à o mo rò pé n ti ń sọ lẹ́rù ẹrù tá a máa san wọn lè ní kọ́ lọ mú sùkúnì kan wá kọ́ mú kíni kan wá so gbogbo eléyìí so bóyá ń lò ó tíì san àmọ́ sọ̀dà kì í dandan gbọ́dọ̀ san gbogbo etí wọn ni kò mú sí wa kò mú yàn wá so eléyìí náà lè wá bẹ sọ̀dà kì í tó bá jẹ́ pé o ti san ọ̀sán fún wa nígbà tẹ́ ń so igi kó tó di pẹ́ so igi so eléyìí wọ́n máa túmọ̀ sí pé ara sọ̀dà kì náà ni gbìyànjú kò tètè san tó bá sì jẹ́ pé ti so igi ṣáájú kó tó di kó súnmọ́ ìyàwó rẹ̀ àwọn ọmọ tẹ́ bá bí ń bẹ̀ àwọn ọmọ halal náà ni wọn níjọ́ máa zina wọn láwọn ń ṣe sọ̀láàtù àṣùbà ẹ̀kan làwọn forí kanlẹ̀ nínú rákà alákọ̀ọ́kọ́ àwọn ọ̀ràn ti forí kanlẹ̀ ìforí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn fi sálámà báwo ni ipò tí sọ̀láàtì wà sọ̀láàtì yẹn tẹ́ bá ti kó omi tẹ́ ti ṣe ẹ dìde láti tún mú rákà kan wá torí pé nínú rákà alákọ̀ọ́kọ́ lẹ ti já ìforí kanlẹ̀ kan ẹ mú rákà mi wá rákà mi tẹ bá mú wá ní ọjọ́ lẹ́ẹ̀kejì níìsì ẹ bá parí sọ̀láàtì yín tẹ ẹ bá sálámà ẹ wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì àmọ́ tó bá pé inú rákà ẹlẹ́ẹ̀kejì lẹ bá ti gbàgbé ìforí kanlẹ̀ ẹyọkan tẹ ẹ sì ti sálámà tẹ ẹ ti dìde ẹ forí mi kanlẹ̀ tẹ bá ti forí kanlẹ̀ ẹ ti tashahhud ẹ wá sálámà tẹ bá ti wá sálámà ẹ wàá tún ṣẹ̀ṣẹ̀ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé tẹ ẹ sí. Jazakumullahu khairan.

ẹni kí ni ìyàtọ̀ tó wà láàrin káfíìrì àti mùnáfíkì òfin ṣẹ̀rí àsọ pé tí orúkọ ọba ti jọra wọn ajẹ́pẹ́ ìtumọ̀ wọn náà yàtọ̀ síra wọn káfíìr ẹni tí ò gbọ́ lọ́wọ́n bá gbọ́ rárá tó hàn pọ́nbélé sí gbogbo pé eléyìí gbọ́ rárá rárá òun náà ni sọ sínú tutọ́ funfun sọ fún wa pé mùsùlùmí lòun lójú òun náà máa darapọ̀ mọ́ wa nínú àwọn ìjọsìn tá à ń ṣe nínú Islam ṣùgbọ́n pàápàá ti ń bẹ lẹ́mìí rẹ̀ ni pé òun ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ eléyìí ni wọ́n ń pè ní múnáfíkì kò sọ́nà tèmi àbíwọ̀ tá a lè gbà dá múnáfíkì mà àfi tí múnáfíkì yẹn bá fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ bóun kàn ń ṣe bí ìgbà tí mùsùlùmí lòun ò òun ò fi tọ́kàn ṣe Islam dénúdénú o olóògbò ni lòun o òun tẹ rí i báyìí ọlọ́yàdé lòun o òun tẹ rí i báyìí ọ̀jẹ́ dìran lòun o wọn ò sì lè fi iṣẹ́ ọ̀jẹ̀ àwọn wọn lè fi ṣeré o ìsìláàmù kínni so ìgbà náà àmọ́ múnafẹ́kì àmọ́ àwa àní díngí tí máa sọ tó wọ́ ẹ̀dí nílá tá a fi lè dá ní ti ń bẹ lọ́kàn ẹnikẹ́ni mà tó bá hàn sí wa làwa máa fi ń dájọ́ àmọ́ tó wà nù gbáyà àwọn èèyàn sàtí máa pẹ́ nìkan múnafẹ́kì múnafẹ́kì so kò sí fún wa nítorí pé bó ló ṣe máa múnafẹ́kì àfi tó bá jẹ́wọ́ fúnra rẹ̀ àfàwọn tánàbí sallallahu alaihi wasallam ti tú àṣírí wọn láti ojú ayé rẹ̀ nígbà ayé rẹ̀ táwọn jẹ́ mùnàfíkì àmọ́ lẹ́yìn kó ànábì ànábì ọmọ ti ń ṣẹlẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ torí ẹ̀ eléyìí jẹ́ báwọn ẹni tẹ́lẹ̀ tó lẹ́yìn mùnàfíkì sẹ́yìn ń mọ̀ mùnàfíkì tẹ́lẹ̀ sọ́ni tó bá ti jẹ́ mùsùlùmí tó hàn sí wa pé mùsùlùmí tó sì wà ń pò pé ń ṣe lè máa mú àtò lẹ́yìn rẹ̀ mọ̀ràn tí ọba ti jọ́ sẹ̀bọ̀ so tó bá sì hàn sí yín tí nǹkan mi ìpẹ́rù eléyìí ẹsẹ̀ mùsùlùmí gba náà lẹ̀ ní tò rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ìbéèrè yẹn ẹlẹ́ẹ̀kejì eléyìí tẹ̀ nípa pé wọ́n sọ. wọ́n rò wọ́n ti ṣe béèrè yẹn náà rí ẹni tó ṣe béèrè yìí náà ló ti ṣe rí àfẹ́ káwọn èèyàn kà máa gbàsìkò jẹ́ owó ni wọ́n fi ra prógráàmù yìí tó bá rò pé ó wúlò fún ọ ní kò béèrè nítorí o ti béèrè tẹ́lẹ̀ ó ah, a sọ pé kí o lọ kọ́ Àríkún Sọ́lá Abdullahi Waka. Kí ló kọ́ yín mọ̀lẹ̀ tí ń bèèrè? Láti. Kí ni bèèrè yín? Bèèrè mi ní sọ́nà tán ní pé kí èèyàn kára tí èèyàn bá ṣe èèyàn lọ́yẹ́ pé èèyàn ṣe kúrò lọ́wọ́ wọ́n wá ní pé ó gbọ́dọ̀ lọ sọ fún ẹni yẹn pé kẹ́ni yẹn forí fún ìkùn bí sọ̀rọ̀ lọ́ńgbà tó tún wá lọ sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn tún wá da gbogbo lérú dọ̀nà wíwájú sọ́ta yẹn yẹn ǹjẹ́ irú ọ̀rọ̀ yẹn ṣé ǹjẹ́ ó yẹ kó tiẹ̀ sọ àbí ó yẹ kó kàn tẹ lọ́rùn àforíjì ni ìgbọ́sọ̀rọ̀ yẹn padà tún já fún ni bí ó da ó ṣe gbogbo ẹ̀ irú ọ̀rọ̀ yẹn tó yẹ séèyàn tẹ̀ lẹ́tọ̀ọ́ láti ọ̀rọ̀ yẹn gbà tó tún mọ̀ pé kí ni. alhamdulillah akọni pé láti pilẹ̀ àwa náà kẹlẹ́nu wọ́ sọ ẹnu rẹ̀ nítorí pé aṣọ kálukú lọ ya táì mójútó táàmù wa ya táàmù bá ẹni ẹlẹ́ni rántí ẹ̀ so ọlọ́wọ́ bá fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa ẹni tó ọmọlàkejì ṣe tó bá yẹ pa ìdá ni tí ń sì ń dùn yìí tí ń sì ń wò pé kò yẹ kó ṣerú rẹ̀ lẹ́yìn bá jẹ́ ni rè ẹ̀ lọ́ọ́ bá sì sọ fún pé nǹkan báyìí báyìí tó ṣe má ẹ̀ mọ́ lọ́ bá parí. àmọ́ ká máa bàyàn jẹ́ lẹ́yìn ká máa pẹ̀gàn ká máa sọ ní tá a lè sọ lójú rẹ̀ lẹ́yìn rẹ̀ ní ti bàjẹ́ eléyìí báyìí ó túmọ̀ sí pé ẹni tí ń ṣe bẹ́ẹ̀ kò lérò orí tó pé nítorí dáadáa ti ẹni wọ́n bù fún tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yàmù mélòó wá ní dáadáa tá a rí ṣe tí ó fi jẹ́ pé àná làtún sánà bí wọ́n ti ṣe fi ṣe sàárà fáwọn mi bí èèyàn bá jẹ́ pé ẹnu rẹ̀ bá dúró ó ti jẹ́ fúra adìẹ yóò máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ni kò burúkọ máa sọ̀rọ̀ bàbá àtìyá rẹ̀ nítorí bàbá àti ìyá wa àwọn náà ló yẹ ká fẹ́ràn jù nínú àwọn èèyàn yàtọ̀ sí wa Ànábì wa Muhammad sallallahu wa alihi wa sallam kò sì ní wọ̀ kí bàbá rẹ̀ kọ́ kò ní wọ̀ kí ìyá rẹ̀ ọwọ́ náà tó ń bá wọn sọ̀rọ̀ bàbá láì dá sọmọ pé wọn kàn mú fún wọn jọ ni eléyìí lè dé káwọn ọ̀rọ̀ náà lọ. sọ àmọ́ bá jẹ́ pọ̀tà rẹ̀ ẹni tó ń bínú tó fẹ́ràn náà ló tún máa sọ̀rọ̀ rẹ̀ láì dá wọ́n tún wá mú ládàá tiẹ̀ wọ́n tún fọ́tà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní wọ́n ní tẹ́ bá fẹ́ túbá ẹ lọ bẹ́ẹ̀ ni tẹ́ sọ̀rọ̀ rẹ̀ láì dá bẹ́ẹ̀ ni yàtọ̀ sí pé ẹ kábàámà lórí tó ti síwájú ẹ sì pinnu pẹ́ẹ́ ní pẹ́ gàmá bákan náà ẹ sì pa ẹ̀gàn tì nígbà tẹ́ ti fẹ́ túbà ní kíákíá so ẹ wà lọ bẹ́ẹ̀ ni tẹ́ ti pẹ̀gàn rẹ̀ ẹ ní kò foríjìn a ti mọ̀ yín pé tá a bá jẹ́wọ́ ń tá a ṣe tá a ní kó foríjìn wá ní tó dájú ni pé kò ní fẹ́ foríjìn wá nítorí pé ẹ̀yin náà ń kọ́ bó bá jẹ́ ẹ̀yin náà ló ṣe ẹ̀ nífẹ̀ẹ́ forí jìn torí ẹ̀ ń wá tí ó jẹ́ ẹ̀rọ náà lọ́jọ́ gbèǹde so torí ẹ̀ làwọn olùmọ̀ sọ wípé tá a bá ti mọ̀ pé tá a bá sojú abẹ́ǹkò yóò túbọ̀ fọ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ lójú pọ̀ ni so èyí tó dáa jù ní kákan sọ wípé ìwọ ọlágbájá mọ̀ sí ọ́ o àfi kó o sì forí jìn mi o nítorí pé ó wù mí kí n rọ́nà lọ́jọ́ gbèǹde dákun forí jìn mi wọ́n sì ti ní lẹ́mìí rẹ̀ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó sọ lẹ́yìn láìda ló ń tọrọ àforíjìn lórí ẹ̀ tọ́lọ́n bá ti lè ràn ọ́ lọ́tọ́ bá ní mo foríjìn ọ́ a jẹ́ pé alihamudulilayi o ò bùkátà wa ṣàlàyé tó o ṣe ti lè fi jó àmọ́ tó ń bá ní dandan àfikọ́ ọ̀sán tó o ṣe fún mi torí mi ò rí pọ̀ mi so eléyìí èèyàn rọra ṣe sùúrù díẹ̀ so èèyàn tún padà wá bá a ní kò foríjìn ni mo ṣe ọ́ inṣàlá ọlọ́run bá wa rọ̀ ọ́ títí tí ó fi lóun forí jìn láì gbọ́ àlàyé ń tọ́ sọ wọ́n wàá tún ní sọ̀rọ̀ rẹ̀ láì dá mọ́ lẹ́yìn eléyìí tó bá jẹ́ pé ó ní dandan àfi kọ́ sọ fún òun kò sí tó burú kọ́ sọ fún gbàtọ́ ipò náà ló fẹ́ gbọ́ dandan kò sí burú mo ti sọ̀rọ̀ rẹ báyìí báyìí báyìí mo sì ti pinnu pé nítorí ní èmi náà mo mọ̀ pé tí mo kí ni ìbéèrè yìí Àgbọn tẹ́ǹsọ dáadáa, àgbọn tẹ́ǹsọ dáadáa. Al-Qur'an Karim. Okay. Okay. náà eh, alukur'an ilé ìtòsíkọ́ ẹ̀rí kò ti já ó ti ya ẹ̀rí ńlẹ̀lẹ̀ àbí ó ti wà lọ́dọ̀ yín bó láti máa ṣe bákan méjì nínú a mú fi àjókù rẹ̀ rú rẹ̀ yẹn ẹ̀rí malẹ̀ kẹ bó àbí kọjá pé gangan bó ti ṣe wà lọ́nà tó jẹ́ nǹkan sọtẹ́ bá ti ṣe bá nǹkan sun tó burú bá aṣíwájú Uthman ibn Affan radiyallahu anhu bẹ́ẹ̀ ló ṣe ṣe láyé rẹ̀ pẹ̀lú àwọn alukur'an ilé ìtúsí pé wọ́n gbàjọ lọ́dọ̀ àwọn èèyàn nígbà tí wọ́n pa aláṣẹ pé kí wọ́n kọ́ ní kíkọ ẹyọ kan èyí tí wọ́n pín káàkiri tí wà lọ́wọ́ kálukú gbogbo ètò tí wà lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ wọ́n palẹ̀ rẹ̀ mọ́ lọ́nà tí òfin jẹ́ pé àwọn èèyàn ń lò ń lòkulò náà. Wàhálà sọ́lá àti àwọn kí ló kọ́ yí bẹ̀rẹ̀ tí kò? Àmì. Ẹ̀bẹ̀rẹ̀ àkọ́kọ́ rẹ̀, ní àwọn oníṣẹ́ láti àwọn òṣìṣẹ́ ìjọba tó ní bísínẹ̀sì ní. Òṣìṣẹ́ ìjọba tó ní bísínẹ̀sì ní? Bẹ́ẹ̀ni. Ok. Ẹlẹ́ẹ̀kejì, gẹ́gẹ́ tó ẹgbẹ̀ ìlú wa pé Sálọ́mọ́ ṣe àbẹ̀wò sí orí bẹ́ẹ̀ láti lọ pàdé àtọ̀ ìjẹ́ àwọn òṣìṣẹ́ ti ṣe sí agbóṣe tó kù jẹ́ òṣìṣẹ́ báwọn náà lẹ́kọ̀ọ́ sí irú àwọn àdúrà tí ẹ máa ń kọjá lẹ́sẹ̀ rẹ̀ ìbéèrè islam ọ̀faramọ́ kọjá pa gbolé lẹ́sìn òkú sí nítorí pé ọ̀tà kò fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí àwọn obìnrin tó wà nílé báwọn ni wọ́n sì máa lọ tí wọ́n màdánù bíi sallallahu alaihi wasallam tó ní láàánú ìrọ̀ zairatul qubur ọlọ́run láàánú àwọn obìnrin tí máa ń bẹ orí o àwọn sì ti jẹ́ pé inú orí ga wọ́n ń gbé nìyí torí sàárè tí ń bẹ inú agboolé yín òun náà ti lé lọ́gbọ̀n á fi ebi kò kù tí wọ́n ọ̀pọ̀ náà ọgbọ̀n ní kọ́ pọ̀ kí wọ́n lọ́wọ́ pọ̀ torí ni ọ̀tà kò ọlọ́run ọ̀gá ẹ̀yin ọkùnrin wá ṣé gbogbo ìgbà tẹ́ bá ti gba ara àwọn sàárì àwọn bàbá màmá tí wọ́n sin ságbó léyìn kọjá ṣe náà lẹ́ẹ̀mọ ṣàdúrà fún wọn. bẹ́ẹ̀ni ẹ má ti kọjá gba ibi tó yọrí tẹ́wà ẹ má ṣàdúrà fún wọn lókùn máa tó wá pé àwọn mùsùlùmí ni wọ́n sin síbẹ̀ sọlọ́ ń ràn yín lọ bẹ́ẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ ti ń bọ̀ náà lẹ́ẹ̀mọ ṣàdúrà fún wọn torí orí tẹ́lẹ̀ wà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n Islam kọ̀ ó ní í ṣe pẹ̀lú májẹ̀mú tọkọwọ́bọ̀ nígbà tí wọ́n gba iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba wà tó yẹ pé ìjọba wọ́n ti restrict ẹni tí wọ́n gbà ṣiṣẹ́ yẹn pé kò gbọ́dọ̀ ṣiṣẹ́ mi iṣẹ́ ìjọba sì wà tó ṣe pé ìjọba ò ká lọ́wọ́ dè láti má ṣiṣẹ́ mi tó ń gbà tí wọ́n ti ká lọ́wọ́ dè Islam ò ní sọ wípé kó ká ara rẹ̀ lọ́wọ́ dè kó má ṣiṣẹ́ mi lópin ìgbà tí ọba ti ní tara sẹ́mi ti ń ṣe pa iṣẹ́ ìjọba tó gbà ti ń gbowó oṣù lórí rẹ̀ lára so lábẹ́ bẹ́ẹ̀ yẹn tíjọba ọba wa sọ pé o gbọ́dọ̀ ṣiṣẹ́ mi jẹ léyìí tó ń gbowó oṣù rẹ lọ eléyìí náà wàá túmọ̀ sí pé nídìí iṣẹ́ ìjọba tó ń ṣe tó ń ti ń gbowó oṣù kọ́ mọ́ wá kó àǹkárá kó léèsì kó gíní dààmú ọ̀sìn wá síbi iṣẹ́ ọmọ polówó fáwọn akẹgbẹ́ rẹ lẹ́nu sọ pé à èyí tá a tún gbé wá ni o èwo la rí sí mélòó lẹ́mú ń bẹ̀ à ó ti ń fi tiẹ́ dí tìjọba tó ń gbowó oṣù òun ti fi ń di lọ́wọ́ ẹnu sẹ́ẹ̀ tìjọba lọ wà ní ìsìn aago mélòó wọn lẹ́ẹ̀ close tó máa ń sọ pé aago mẹ́rin lẹ́ẹ̀ close lẹ́yìn aago mẹ́rin ni wọ́n náà wà lọ pàkẹ́tì kìí ṣe pé ẹnu sẹ́yìn tí wọ́n ti gba àsìkò rẹ̀ yìí tí wọ́n ń sanwó fún ọ lórí rẹ̀ náà ló ti wá máa pàkẹ́tì ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọjà ń bá àmà náà ẹlẹ́ ìjọba. Àlẹ́gùn tí kí ló kọ́ ni bèèrè mi ni ó pe ní ìfẹ́ tí bá wà tí yẹn jẹ́ iye olóbìnrin ìfẹ́. tó bẹ̀ jẹ́ kí èèyàn fọ́ọ̀sì lọ́jọ́ lórí tí ẹjọ́ fi sọ ẹgbẹ́ oṣù ọ̀sẹ̀ ládàjà ọ̀sẹ̀ ní àkọ́kọ́ mi sọ gbogbo ń sọ farabalẹ̀ wí. ẹ̀yìn máa ṣe kéèyàn ṣe bí wọ́n ní alága wáyé Ee, tó lọ́mọ ìbéèrè na yé wa kò yé wa ẹ̀jẹ̀ tó lọ́mọ ìbéèrè. rẹ̀. Ìbéèrè tí ó tún wà bí ni pé wọ́n ní ọ̀rẹ́ àwọn pé ń máa tàbí wá pé káwọn náà máa ta. bitcoin àwọn wá ní haram ni àwọn ṣe wọ́n wá ní ọ̀dà nígbà wá pẹ́ tí ó wo pé àwọn ò rí sí wá ní pé wọ́n fẹ́ pọ̀ ló àmọ́ bitcoin ni o wọ́n lọ wá bí wọ́n ti tà pé sọ́dá táwọn gbà. ẹbí wọn náà ló lọ́ọ́ lọ́ọ́ Alẹ́kùn Sáàbùlọ́rà, kí ni ó kọ yí mú ní ẹ̀bí bèèrè? Ọgbà mi ni Mọ̀sẹ́fà láti ìlú Èkó. Kí ni bèèrè yín? Ẹ̀sà ìbéèrè mi ni pé kí ni àwọn nǹkan tí èèyàn tó fèjì tó bàbá kan pé ìyẹn lọ mọ́ṣáláṣí ó kó àgbè síbẹ̀ ó lọ fún sàrà ìdí fún bàbá bàbá bàbá àgbè kí nǹkan ní ìbéèrè tó lè ṣe lẹ́yìn ìyẹn tí ó máa jẹ́ iṣẹ́ olóore fún bàbá. àbá ti pé yẹn kó àgbè lọ mọ́ṣáláṣí kí ni téèyàn tó lè ṣe pé kiri. ó ti yé. wọ́n ló ti yé. ó ti yé. ìbéèrè mi ìbéèrè mi. tó alhamdulilayi ẹni tí wọ́n ní kó wá sòwò bitcoin. òun wá mọ̀ láti òfin ọlọ́run pé kọ́ tọ̀ wọ́n wá láwọn tó ti ràn lọ́wọ́ nígbà tó oríṣẹ́ ò ṣe àmọ́ owó táwọn fi ràn ọ́ lọ́wọ́ yẹn náà àtàrà bitcoin tó oníkọ̀tọ́ làwọn ti rí kó gbà bí kó gbà òun náà ti mà dáhùn náà tó máa pé tó ń ṣe béèrè pọ̀pọ̀lọpọ̀ béèrè táwọn yẹn máa ń ṣe kì í ṣe pé ṣùgbọ́n wọ́n ń wá ẹni tí wọ́n dá wọn lóhùn táwọn dà sí lọ́rùn bí tó bá dijọ́ gbèǹde o yóò máa sọ fọlọ́n pé wọ́n lọ èmi náà mọ̀ pé kìíní yọ tọ́ ọ àmọ́ bàbá yìí òun ló sọ wípé kí n ṣe kò burú ó sì á burú lónìí kòtò rẹ̀ gbẹ tó bá ti ń bi léèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn torí pé ó mọ̀ dájú kó tó máa dáhùn torí pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kó bọ ni kì náà mọ̀ pé tóun béèrè gbà mí ọ̀tọ̀ àmọ́ òun fẹ́ kó fẹnu kọ́kọ́ sọ pọ́tọ́ wọ́n wàá ṣe lórí ntọ́ sọ̀n ẹ wàá fẹ́ dà sí wọ́ lọ́rùn wọ́n tó mọ̀ pé bitcoin kò dá fi ṣòwò wọ́n ló ti wá lè dá nù òfin ọlọ́run láti gba ìrànlọ́wọ́ tán fẹ́ ṣe fún ọ pẹ̀lú bitcoin tó kọ̀tọ́ so lẹ́yìn àgbà náà ẹni tó béèrè láti èkó tó ní yàtọ̀ sí kò wọ́n rà gé sí mọ́ṣáláṣí àbí kò wọ́n rẹ ní sí kí ni nǹkan olóore míì tó ń tún lè ṣe fún bàbá òun tó ti kú ti ládàá rẹ̀ ọ̀gbọ́n lọ́ba ọ̀pọ̀ bàbá rẹ̀ tí wọ́n ti ṣe hajj rí láyé wọn bàbá ò tí ì ṣe hajj rí lọ́ọ́ bá wọn ṣe àmọ́ pẹ̀lú májẹ̀mú pé o ti kọ́kọ́ ṣe tiẹ̀ náà tó bá tí wọ́n bá wọn ṣe hajj yẹn má jẹ́ ọmọ lórí hajj tó ń fi umra pẹ̀lú ẹ̀ ládàá rẹ̀ ọmọ lọ bá bàbá rẹ̀ nínú rẹ̀ òun náà ní pé bàbá rẹ̀ yẹn kó o sokun ẹbí wọn pọ̀ lẹ́yìn ikú wọn tó bá sokun ẹbí wọn pọ̀ lẹ́yìn ikú wọn àwọn mọ̀lẹ́bí tó ṣe pé tí ọba sí ti bàbá rẹ̀ ọba ti tàn pẹ̀lú wọn má jẹ́ kí okùn ẹbí ọjà gbọ́wọ́ rẹ̀ nínú rẹ̀ òun ni pé àwọn ẹni tó jọ̀rẹ́ bàbá rẹ̀ lójú ayé bàbá rẹ̀ àbí màmá rẹ̀ máa ṣe dáadáa sí wọn lẹ́yìn ikú bàbá àbí màmá rẹ̀ bàbá rẹ̀ máa tara rẹ̀ yóò máa rí ládàá gbogbo ẹni tí bá sì ṣe dáadáa sọ̀rọ̀ bàbá àbí ìyá rẹ̀ ọ̀rẹ́ bàbá rẹ̀ ìyá rẹ̀ ti torí dáadáa wọn ṣe sí lẹ́yìn ikú ọ̀rẹ́ wọn máa rántí ọ̀rẹ́ rẹ̀ kì í kò sí tàbí ṣùgbọ́n àdúrà náà ni ó tún ṣe fún ọ. bákan náà àsọtẹ́lẹ̀ bàbá rẹ̀ bàbá àsọtẹ́lẹ̀ ìyá rẹ̀ ẹ máa mú ṣẹ lópin ìgbà tó bá ṣe pé kìí ṣe pé àsọtẹ́lẹ̀ tó takùtọ lọ àbọtakùtà nàbì sallallahu alaihi wasallam bàbá rẹ̀ màmá rẹ̀ yẹn wàá máa tọrọ àforíjì fún wa wàá máa ṣàdúrà fún lábẹ́ rẹ̀ lẹ́ni tó rà sí mọ́ṣáláṣí sàrà ló ń ṣe fún bàbá rẹ̀ tó ara sàrà náà tún ní kó lè kọ́ mọ́ṣáláṣí kọ́kọ́ fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ládàá rẹ̀ ọ̀lọ́ bá wọn lódìndín wá àdúgbò òbí kan tómi bá ti ń jẹ wọ́n yà lọ́gbẹ́ bọ́ owó ọ̀tà síbẹ̀ yẹn pé o fi ṣe sàrà fún bàbá rẹ̀ ládàá rẹ̀ ọ̀lọ́ bá bàbá rẹ̀ lódìndín kànga ló lè gbẹ́ gbẹ́ síbi tí ìyàwó mi bá ti ń jẹ wọ́n ládàá rẹ̀ ọ̀lọ́ bá bàbá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàánú àwọn ọmọ kan ṣàánú wọn níbi tá a ti dá lékí ó lẹ̀ kọ́ ó fún wọn ọmọ lọ kọ́ àwọn ọmọ ọlọ́mọ ní kí ó ń bẹ̀ gbogbo eléyìí ládàá rẹ̀ ọmọ bọ̀ yóò bá bàbá náà gbà ládàá ń nítorí pé ṣe bá bàbá náà ní pòfó òní Ọ̀rẹ́gùn Sọ́ndùlára, kí ló kọ́ yínbọ̀lẹ̀ tí ń pè ó? Ẹ sọ̀rọ̀ sókè. Nẹ́tíwọ̀kì ọ̀dá wọ́n ní pé ẹ̀dá kòtòrò ọlọ́run ẹni tí ó bí ọmọbìnrin. Ṣé bí wọ́n ṣe bí ọmọbìnrin kó tó di ijọ́ kejì rẹ̀ náà ni wọ́n fa irun fún wọ́n sì tún dábẹ́ sọ́rọ̀ yẹn náà ni pé bẹ́ẹ̀ náà ni wọ́n tún dábẹ́ fún. Hello. Sorry. Àlékún Sọ́tílà rẹ̀ kí ló kọ́ yín ní mo rẹ̀ sí ń pè. Kí ni ìbéèrè yín? Ìbéèrè rẹ̀ wípé ẹni tó kú ó ti kọ bí ẹ̀sùn pé ogún lẹ̀fẹ́ rẹ̀. Ó wá ń dákọ̀ àwọn tí bẹ̀rẹ̀ fẹ́ ní ogún wá fẹ́ pé ogún gbogbo àwọn tí wọ́n dákọ̀ pé kọ́mọ̀fẹ́ lágbájá ní ogún òun fún apàdà alhamdulilayi ẹni tó bí máa gbẹ̀ni kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin wípé wọ́n fa orí fún ìkíní kejì wọn lọ́jọ́ keje ṣùgbọ́n dídábẹ́ òfin ẹ̀sìn Islam ó sọ pé kí wọ́n dábẹ́ fọmọkùnrin ọ̀ràn yẹn ni àmọ́ dídábẹ́ fọmọbìnrin makroma àpọ́nlé lásán ni kìí ṣe pọ́nrán yẹn ìyẹn tí wọ́n sì gbà lérò pẹ̀lú dídábẹ́ nínú ẹ̀sìn Islam wọ́n yàtọ̀ sí dídábẹ́ eléyìí táwọn òyìnbó rí tí wọ́n fi ń sọ pé kí wọ́n má dàbẹ́ fọ́bìnrin mọ́ rárá rárá nítorí pé ìdábẹ́ eléyìí tó ṣe pé wọ́n rí yẹn islam gan faramọ́ rárá dídábẹ́ àwọn firaahuna ni wọ́n pè firaahuna ṣe mùsùlùmí káfírin firaahuna so firaahuna musa káfírin torí ẹ̀ àwọn eléyìí irú dídábẹ́ tó máa ń ṣe ní egypt irú dídábẹ́ tó máa ń ṣe fáwọn obìnrin ní sudan wọ́n ń ṣerú rẹ̀ ní chad àwọn ìyá kan náà wà nàìjíríà ń bí tó máa ń ṣerú rẹ̀ kódà àwọn tí èsì mùsùlùmí gan ni máa ń ṣe òun náà fa awọ obìnrin dànù kò síbi tí sọ pé kí wọ́n dábẹ́ fóbìnrin kan bẹ́ẹ̀ nígbà tí gbogbo wà dégbò yóò di pé ìgbà tí yẹn ọba yẹn kò ní nǹkan tó lè ràn tó ṣe pé kò ní rọgbọ kò ní ọ̀pọ̀ ọrú wọn ní Egypt àti Sudan tá a mọ̀ tó máa fẹ́ bímọ cs náà ń fi máa bímọ Islam sọ pé kàn dábẹ́ kankan fóbìnrin bẹ́ẹ̀ ń jọ́kàrí dídábẹ́ tí Islam sọ pé kàn dábẹ́ fóbìnrin òun náà ní ìdọ́ abẹ́rẹ́ tí máa ń dàbí ogbe orí adìẹ Islam ní kí wọ́n gé kínkínní níbẹ̀ kínkínní yẹn gan tí wọ́n bá rẹ̀ dáadáa ẹ̀jẹ̀ gan ò ní jáde wọ́n nítorí pé wọ́n fi wọ́n fi jẹ́ kí ìfẹ́ àti pé kọkùnrin ó súnmọ́ ni tí máa bẹ fóbìnrin wọ́n fi jẹ́ kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsí fóbìnrin yẹn nítorí pé tí obìnrin tó máa fi idọ̀ rẹ̀ lẹ́bẹ̀ kó kàn máa dàgbà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ni ó ṣe pé yọ padà fẹ́ yájá yọ máa fi abẹ́ rẹ̀ lé àwọn ọkùnrin ká pé kí wọ́n bò ń lò so Islam sì kọ ogun tí ó bá mú kóbìnrin ọmọ fira rẹ̀ wọ́lẹ̀ báyìí ẹ mọ̀ pé islam ti wá sọ pé zina haram ni èèwọ̀ ni so gbogbo tí ó bá gbé ni lọ sídìí àti ṣe wọ̀ àjẹ́ pé islam yóò dínà rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ bàbá kan wọn ní kó tó kó ti pín ogún rẹ̀ ó sì sọ pé tóun bá ti kú wọn gbọ́dọ̀ fún lágbádá tàmẹ̀dòdó làlàkàṣègbè àwọn àṣẹlẹ̀ yìí pé àwọn ẹni tó ní pọ́n fún lógún wọn pàpà fún wọn lẹ́yìn ikú rẹ̀ báwo làárín yẹn àárín ti wọ́ láti pìlẹ̀ ni ọlọ́run bọ̀ gbà fẹ́nikẹ́ni àfi tí ìbá ṣe mùsùlùmí lòun o ẹ̀hẹ́n tó bá ti káfíìrì ni sọ̀rọ̀ pé òfin ọlọ́run nípa islam làwọn ń ṣàlàyé bí mùsùlùmí ò lè pín ogún rẹ̀ kó tó kú kí lọ́mọ tó fi lẹ́yìn ìgbà tó bá kú kí lọ́mọ tí ó kún árísìkì rẹ̀ lẹ́yìn ìgbà tó kọ àkọọ́lẹ̀ bí wọ́n ṣe pín ogún rẹ̀ kí lọ́mọ tí ó dínkù ká lọ́mọ tí ó ti kú nínú àwọn ẹni tí ìwọ ń kọ bí wọ́n ti ṣe fún lógún ká lọ́mọ tí ó kún wọn toríyàwó rẹ̀ lè wà nù wọ́n lè rò pọ́ ọmọ kan ní bọ̀ kọjá méjì kọ́dọ̀ lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin torí rẹ̀ ọlọ́run ọba ló pin ogun kò fílẹ̀ fún ànábì gan kò fílẹ̀ fún màláìka gan torí rẹ̀ nígbà tí yẹn bá kú àwọn tó nímọ̀ nípa bá ń ṣe ń pín ogun àwọn ni wọ́n bá yàn pín fáwọn ẹni tí èèyàn fi sílẹ̀ sáyé ẹnìkan nínú àwọn ẹni tí yóò wá jogún tọ́jọ́ mọ́ àbóbì àbí ìyàwó àbọ́kọ ẹnìkan ò sí tó lè tì wọ́n dànù àfi tó bá pèsè ọwọ́ wọn ló tì wọ́n dànù bí kọjá yìí pé ọmọ tó yẹ kó jogún bàbá rẹ̀ òun ló ṣekú pa bàbá yìí à ẹni tó ṣekú pọ̀ kù tó kù fi dòkú tó tí dúkìá rẹ̀ fi di ní ta fẹ́ pín kò ní jogún rẹ̀ kò ní jogún rẹ̀ rárá àbí kọjá pọ́tọ̀ọ̀tọ̀ ni bàbá àti ọmọ ni wọ́n rìn nípa ẹ̀sìn bàbá kú lórí islam ọmọ ò ṣe islam mọ́ ìwọ náà ti mọ̀ pé nǹkan tí bàbá rẹ fi sílẹ̀ ó nílò iná ni ìwọ náà ṣe bá ṣe islam so ọ̀rọ̀ pé ah, ẹ gbọ́dọ̀ fún mi lẹ́tọ̀ọ́ bàbá mi bàbá rẹ báwo ìwé ìṣe bá ṣe islam tó bá pé wọn náà ló kú bàbá rẹ náà ní jẹ kọ́bọ̀ rẹ nítorí pé wọn náà ṣe mùsùlùmí bàbá rẹ jẹ mùsùlùmí ẹni tó jẹ mùsùlùmí ò ní jogún ẹni tí èsè mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ò ní jogún mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí rẹ̀ kò sí nínú òfin ọlọ́run pé kó dá ogún rẹ̀ pín kó tó di pò kú. hello. maaleykum salaam lọ ọ̀gá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń béèrè. abdullahi ni láti ìdájọ́. kí ni kí ni ìdájọ́ ìpàlẹ́mọ́tò ìtura ní Islam ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ọ̀nà ọ̀rẹ́ lè gbà ṣe kọ́ tó kì í. àkọ́kọ́ kò sí tó jẹ́wọ́ ní mọ́tò Quran Nàìjíríà ń bì náà ti kírètì so nínú òfin ọlọ́run ọba wa kò sí tó burú kọ́ ọmọ kọ́ alukur'an kọ́ ka kọ́ kẹsẹ̀ já ká sì fún níwèé rí pé ah, ọmọ yìí ti mọ alukur'an kí o mímọ̀ kí ọ̀wá jàbí ká ha gbogbo ẹ̀ sórí ó ti ṣe jẹ́ pé tàǹjẹ́ pọ̀ lọ́dọ̀ àwa Yorùbá bàjẹ́ ọmọ kan ń kí alukurani tààtàtà níkekúkè tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣèdánwò fọmọ lórí pé wọ́n lò ti mọ alukurani ké ìjọ ọmọ ló kó domi gbogbo nítorí wọn lọ́ọ́ máa kéwọn wọ́n rí i pé ọmọ kankan ọwọ́ ń tẹ́tà fẹ́ fi sí lẹ́nu tí ó kà lójú àwọn èèyàn tó ń fi pawó òun náà wọ́n kàn gbé sí lẹ́nu. a a a ti fálà fẹ́ báyìí púpọ̀ torí ẹ gbogbo eléyìn à jẹ ni o ẹ gbìyànjú ẹ̀yin tẹ ẹlẹ́ẹ̀ma kí ó ẹ káwọn ọmọ kí yín náà ha wọn kò sí tó burú ẹ ti ha fi ha ẹ rí àwọn ọmọ kéékèèké yẹn wọn mú gan tó bá ipa ọba ní rọrùn sọ ṣùgbọ́n gbà tá a darí wọn lọ síbẹ̀ pọ̀lọpọ̀ nínú wọn á kàn fi nǹkan tí ò sí á fi gbàsíkó wọn gbà tó àyíyá tí Hawa ní sí fún ma ẹ wo iye ọdún tó máa ń lò ń lè kí o tó bá yẹ pé ẹ bá mójútó káwọn ọmọ alukurani ó dájú pé àwọn tí ọba alukurani wọn ọba pọ̀ jọjọ láwùjọ Yorùbá yìí bí ẹ bá ṣe pọ̀ jọjọ láwùjọ Haúsá ọ̀límọ̀ lọ́wọ́ kàn ní. ibi tí a máa náà ní zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one. 6141 nínú ìbéèrè tí ó tún wà níbí ni wípé àwọn àwọn kan ní ilẹ̀ Yaman wọ́n ní wọ́n gbógun ti àwọn mùsùlùmí kan ní Juba tí wọ́n àwọn rọ́fídọ̀ pé wọ́n lé wọn kó sí nínú tí ó yẹ fáwọn mùsùlùmí náà ni pé irú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kú ń bẹ̀ tí wọ́n ya kú ń bẹ̀ ìyẹn lè máa ṣàdúrà fún pé ọlọ́nkọ́ dáàbò wọn kó dójú ti àwọn tí wọ́n lé wọn kú níbi tí wọ́n ti lé wọn kú. nínú òfin ọlọ́run òfin adisa nabi sallallahu alaihi wasallam wá pé man la yahtamu bi amri al-muslimin falaysa minhum ẹni tí ò bá ti dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí kì í ṣọ̀kan nínú wa ibikíbi tí yàrá ti jẹ mùsùlùmí láyé mùsùlùmí níbikíbi tí wọ́n bá wà ọ́ kà kún pé wà ní nǹkan yẹn ṣe o ní nǹkan kan tó lè fi ràn wọ́n lọ́wọ́ àmọ́ lè ṣàdúrà bẹ́ẹ̀ lọ́n pé kọ́ ràn wọ́n la wọn kọ́ gbà wọn lọ́wọ́ ọ̀tá wọn kọ́ má jẹ́ kí wọ́n gbé sọ́wọ́ ìfìyàjẹni ọ̀tá wọn ọlọ́run ẹlẹ́dàá wa kó kó wọn yọ ńbẹ kò sí tàbí ṣùgbọ́n nígbà táwọn nǹkan jẹ́ ṣíà tí wọ́n dojú ìjà pa àwọn ahlẹ̀ sunna bẹ́ẹ̀ bó ti ṣe ń ṣẹlẹ̀ àmọ́ pé aburú àti ewu ńlá ló ṣẹlẹ̀ fáwọn mùsùlùmí níbẹ̀ yẹn so àmọ́ bẹ́ẹ̀ lọ́n fáwọn ọmọ ìyá wa mùsùlùmí táwọn wà lórí súnà kọ́lá ẹlẹ́dàá gbogbo wọn jẹ́rí ọ̀tá wọn nínú àwọn ṣíà àwọn ọ̀rọ̀ wá fò. hello. aleykum sandra kí ló kọ́ yínbọn ní ẹ̀tí lèrè o. ibrahim fífi ló ń ṣe láti ọjà sí. pápápá ọdún bíi ní pápápá. àwọn dọ́kítọ́rù wa ṣe àlàyé kan àbí tó fẹ́ láti nípa ẹni tí ó ń ṣe káìdọ̀ tó jẹ́ obìnrin tó wá fi pamọ́ fún ọkọ rẹ̀ tọkọ fi gun orí ẹ̀ lórí bá ní nǹkan fún wọn ní yóò san yóò san rírà wọn ṣàlàyé rẹ̀ lọ́nà ẹ̀ka kò rí olóyè kírú ẹni bẹ́ẹ̀ ò san ìṣe fẹ́ kí àwọn ọ̀dọ́ kúrò wọn ṣe lálàyé tó bá ti fi sọ fáwọn aláìní kì í ṣe dirham kan dinar kan là ń sọ dinar kan tó bá ti fi sọwọ́ sáwọn aláìní ó ti parí aláìní tálákà tó bá ti fi sọwọ́ sí wọn kì í sàn tí ń ṣe bára o so tó bá ti fi sọwọ́ sí wọn insha allah ó ti tó. jazakumullahu khairan fid dunya wal akhirah ọ̀pọ̀ pàtàkì fún ẹ̀rọ ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí ọlọ́run kọ́ bá ní fi sanwó-ẹlẹ́sẹ̀ láyé àti ní ọ̀làǹkẹ́ ọ̀pọ̀ pàtàkì fún àwọn olùmọ̀ wa samahat ad-doktor Sharafuddin Gbadébọ̀rọ̀jì hafizahumullah wa ra'ah ọlọ́kọ̀ yìí kárí wọn pẹ́ lórí dáadáa tí ó fi díjọ́ mẹ́jọ Ìgbà